ìbéèrè méjèèjì wá látọ̀dọ̀ àwọn obìnrin káwọn obìnrin lè máa pé ìbéèrè àwọn la fẹ́ dáhùn. ẹni ok ẹ mọ òwe fi máa ju béèrè sí wọn ìbéèrè yẹn dáhùn lẹ́yìn náà. ok tí a bá rí nínú àwọn àlùfáà wa tí wọ́n wà ní ìjọba kó tó kan agbo ìbéèrè ẹ̀yin àfáwà tí yẹ wà ń kalẹ̀ tá a bá rí nù àwọn àfáwà tí wọ́n wà ń kalẹ̀ tí wọ́n bá ní bóyá àwílé kan bí ìmọ̀ràn àbí ìgbìyànjú kan àbí àkíyèsí kan tí wọ́n tún rí tọ́lọ́wọ̀n ò kádàrá pé kí ọ̀rọ̀ àwọn àfáwà tí wọ́n sọ̀rọ̀ ó débẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́pọ̀láyà yìí àti nípa tó ní ó ṣe pẹ̀lú àwọn ọmọ so tí wọ́n bá rí bóyá kájẹ́ ká mọ̀ so that kí wọ́n lè sọ bó torí pé a máa gbà béèrè inshallah àwọn àlùfáà wa tí wọ́n bá ní bèrè ẹ bá gbé fún Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم الله فكنا أطرشات فن أنبع محمد أبتي أدافع الله kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó gba ọpẹ́ wa kí a ti jẹ́ ta ṣe fánàbí àti gbogbo àwọn sàhábà lápapọ̀ àti àwọn mashayikh wa ní kalẹ̀ kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kárí wọn pẹ̀lú rí dáadáa pẹ̀lú látọ̀rí àwọn sheikh wa ra'isul markaz sheikh abu sofiya bákan náà fi dórí àwọn ìmáàmù wa abdulbarakat tí wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan àti àwọn afá àtàwátọ́ ọjọ́ ọmọ kí náà ni ọ̀rọ̀ ìwọ̀ lára torí pé ìdíyàn kálukú ń bá yé láwùjọ ní bákan àwọn ṣéèkù Abdulhakim Kutubi ọlọ́kùnbà àdótì wọn àti gbogbo mọ̀ṣáyẹ̀kù wa ní kalẹ̀ àwọn afá tí wọ́n bá wa sọ̀rọ̀ kàbírù ni wọ́n ní aspẹ́tì yẹ pé wọ́n máa ń pa rẹ̀ gan ọ̀rọ̀ ọlọ́kọláya ìdí máa ń gbọ́dọ̀ àwọn àfá àkọjá ní gbogbo ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí bá lè ṣẹlẹ̀ kúrò akẹ́lómi tó báwọn afá bá fẹ́ bá yín fi náà tùtò ẹ̀yin lẹ́rọ́dùn àfá bọ́tá àfá bá wá sọ ń tá àjọ gbóyé ọkùnrin mi ò ní fẹ́ gbà bákan náà obìnrin mi ò ní fẹ́ gbà torí pé kò tẹ́ lọ́rùn ìmọ̀ àwọn sọ fún ọ pé káàlẹ́ tẹ wádọ̀ àwọn àfá tẹ́ lọ́dọ̀ yẹn làwọn ṣékò àbúsọ̀ fi aṣọ sí pé bàbá ní ká lọ ọ̀dọ̀ ìpínlẹ̀ tó yẹ ká lọ látà Yorùbá àwọn lè má fi ọ̀rọ̀ àgbọ́yé tá a jọ gbọ́yé lè má fi yanjú ẹ̀ ìyẹn náà ló fàtẹ́ pé àwọn nǹkan tí ẹ̀sìn kọ́ wa lórí ọ̀rọ̀ ìgbéyàwó kí a mójútó gan aláwọn sálàfò wa wọ́n èé fi jáfara láti kọ́ àwọn ọmọ wọn ní súrátù náà suratu nur àti suratu ahzab pàápàá jùlọ àwọn ọmọ obìnrin àti suratu nisa láti kékeré torí kí n torí pé àwọn òfin yìí pọ̀ nú òfin lọ́kọláya òfin bó la ṣe múra sòyẹ láfi rọ kíkálukú wa náà àwọn tó wá ròyìn káfí kọ́ àwọn ọmọ wa ká gbàgbọ́ yé tó wà nú ẹ̀ dáadáa ẹ láti lápẹ̀jú yìí olódìdí súrà nínú alukur'an wọ́n tẹ́ bá pẹ̀yẹ̀ mẹ́wàá jẹ́ tọ́sí tọ́lá ẹ̀rí pé mẹ́jọ nù rí rọ̀ jù jàǹdẹ̀rù síta rẹ̀òdì náà ni ó parí ẹ̀rọ̀ká ṣe bọ́ ayà yìí ní bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa àìpé tíọ́rì nìkan là ń gbọ́ tó wá dé bá áfíríkà ọ̀pọ̀lọpọ̀ ń fi in fact tíọ́rì rẹ̀ gan tọ́ba sọ fún mi gẹ́gẹ́ àwọn ṣékù wa ti sọ pé lórí fẹ́yàwó méjì sí tó mọ̀ bí pé tó tẹ́ ni ṣé kíníkan tíọ́rì gan àti kọ́kọ́ nígbà mi tó tó wá kẹ pé ó wá ṣẹlẹ̀ reality dé ṣẹlẹ̀ ló fi jẹ́ ojúṣe fún wa àwọn èdè pé nínú àdámọ́ olè mọ́ bá alára mu lọ́kùnrin ni lóbìnrin ni lápẹjú ọkùnrin mi tábà ń sọ̀rọ̀ kó mọ ojúṣe fún tó náwó pé a kò ní ni ara rẹ̀ ó kọ́ kó tún àwọn nọ́ọ̀sù tó fi bá wa sọ̀rọ̀ kó tún gbọ́yé dáadáa kó tún wò obìnrin náà ìtara tí wọn náà kọ wà èyí tó lékè ibẹ̀ ni pé ìyàwó owó lọkọ̀ míì kó náà tún àwọn nẹ́sù tí ó wà nù kùránì ẹ̀kọ́ tó gbéyẹ̀wò dáadáa sẹ́pù àkọ́kọ́ nù kọ́kọ́ gbọ́yé dáadáa kọ̀ǹdíṣẹ̀ tí ẹ sì gbé rẹ̀ fóbìnrin rẹ̀ o tó bá wà nílé ọkọ àwọn fòkú àwọn ìwọ̀ tí ó pe fọ́kọ rẹ̀ rẹ̀ bákan náà ọkùnrin náà gbòtì ẹ̀ náà yé dáadáa kàkàkà mọ́ mọ́ rẹ̀ kọjá lórí rẹ̀ lásán bàbá débẹ̀ yẹn àti fásitẹ́ o afẹ́fẹ́ gbé séjì kan nù tíọ́rì nìyẹn títà wá gbọ́ èyí tí bá wá ń ṣẹlẹ̀ bóòlù àṣẹ wá dúró ti ilé náà lójúṣe torí pé mo mọ nǹkan nígbà lóko wípé tí ó bá padà ṣẹlẹ̀ òríkẹ́ mọ́ta kó tí bóòlù àṣẹ wá dúró ti yìí láwa fi máa jẹ́ mùsùlùmí gidi torí pé ní tá bá mọ nǹkan tí reality bá dé tá wá ta ọ̀rọ̀ owó bọ̀ ẹbọ́ sí ibi àwọn tọ́lọ̀ ń bá wípé ní nínú suratul Baqara atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun ẹgbẹ́ ìkẹta náà mọ̀ ẹlòmíì tí ó náà lọ ń jà ó ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àtìyàwó ló sáfàárí gáà mo wá yanjú ẹ̀yàn ọjọ́ bí alihamudulẹ̀ wọ́n náà ń kéwú gbé mi sípò rẹ káyí pé ìtọ́ fárígá yìí ìmúgbéwájú rẹ kí ni ó dà ó kẹrẹ rìn ni ẹsẹ̀ tó ń sọ yóò ní yàtọ̀ sí tèmi náà ó wá tẹ̀lẹ̀ sí wọlé ń tọ́sí mọ́ bẹ́ẹ̀ kó wàá fẹ́ ju wọlé yìí náà láti máa jẹ́ ẹlẹ́sìn ọlọ́run gidi nígbà pé nta abáka ta akọ ta gbọ́yé nígbà tó bá ṣẹlẹ̀ sí wa àwa náà ń ju wọlé láti tẹ̀lé ẹlòmíì gẹ́gẹ́ báwọn ṣe kọ́ wá ti sọ yóò máa fẹ́ wo àwọn táwọn dẹ́rọ̀ rẹ̀ lójú tí wọ́n fi sọ tí ó fẹ́ fọ́ ọtí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn òrí bá bẹ́ẹ̀ bá ti gbé kalẹ̀ ni ẹ̀sìn òsì yẹn ni kẹ́kẹ́ jẹ́ gómìnà máa gá àyà yẹn fẹ́ fọ́ ọkùnrin àyà kan sọ pé tó bẹ́ẹ̀ ó fẹ́ fọ́ ẹnìkan àbí wá tako ẹnìkan ìtọ́fínà lófin ọlọ́run ẹ̀sìn ọlọ́run balance tóbi ní gbogbo ìwọ̀ tí o fẹ́ pé fọkùnrin tówó tó náà fẹ́ gbà tó bá yọ síra wọn yóò rí pé èsì tó báláǹsì ní Islam pátá bá fojú mi ìgbéyẹ̀wò ìyànjẹ́ wà ń bẹ̀ o bákan náà ẹni kò tí bá tèrè torí ò ní mì ẹni ká mọ fojú fò wa fún wa láwọn àpèjúwe tó pọ̀ já ń ti rẹ́rẹ́ fún alápèjúwe nígbà tó yẹ nínú hundred dé wa gba eighty eighty five ẹ̀ kó track yàmọ́ tí obìnrin bá lọ fẹ́ gba ọgbẹ́ ẹ̀tọ́ rẹ̀ tán ìgbà ẹ̀rọ ọkùnrin náà wà jáde tó ní ẹ̀fẹ̀ hẹ́ẹ̀ ìwọ náà ṣe báyìí báyìí ṣe báyìí báyìí. àwọn nǹkan mi tóbìnrin ò mọ̀ sẹ́kùn ìjọba pé ìgbà bá tọ́wọ́n béèrè kí ìsojúṣe mi ibẹ̀ lára yóò ti já ẹni yóò béèrè ní ìsojúṣe pọ̀tọ̀kọ́ ti ṣe fún pọ̀tọ̀ wá fẹ́ gbẹ́rù gbẹ́ ní tó wá fẹ́ gbẹ́ gbogbo ẹ̀ lódì ní ọkọ̀ náà wà jáde àwọn tó bá kù láàrin ara wa ká mọ́ tó ṣàánú ara wa ká mọ́ fojú fò díẹ̀díẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ lé lọ́kọláya wa yóò fi máa lọ bí ẹ̀sìn ti gbé kalẹ̀ ọlọ́wà subhanahu wa ta'ala bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tó ọ̀rọ̀ rẹ̀ salamu alaykum Now, who is your function? فمنه إلى أن àti wọn ló gbé lórí ti ọ̀rọ̀ lórí ti ìlú adájú. tó nígbà tí ibi àwọn bá ọjọ́ ìyá ẹ bá ti lọ bẹ ọkọ ẹsẹ̀ ti lọ bẹ ọkọ lórí tó bá ti wá lọ bẹ ọkọ náà ẹ fẹ́ ti padà sọ́dọ̀ ìyàwó àti àbíyọ̀ ọ̀nà lórí. tó tó túmọ̀ sí pé ẹni bá dá láàrin àwọn ọkọ láyà ó gbọdọ̀ gbìyànjú láti ṣe sùúrù ó gbọdọ̀ ṣe sùúrù ó sì yóò máa sọ̀rọ̀ sí lábẹ́ òfin ọlọ́run ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tó wà. Ìbéèrè tó wà sí ìlú lọ́dọ̀ àwọn ọmọ yìí àwọn tí wọ́n kò lẹ́yìn mìíràn àwọn ni wọ́n bá wà táwọn ìlú èdè ní àkókò ọ̀rọ̀. olùdókè alákòókò ní ọkọ̀ òkú ó máa ń mú àwọn ẹbí wá ní ìbú àwọn aláìsí lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń fẹ́ abájé wọn nínú ọkọ̀ inú ẹ̀mí wọ́n sì máa ń já sí ìdá fún àpò pé òun fẹ́ pọ̀ ìdí ìṣẹ́ lóòrè ọ̀rọ̀ lóòrè lẹ́gbẹ̀ẹ́ ẹni ìdàgbé pé lọ́dọ̀ ọkùnrin ló ti wá ṣùgbọ́n ó ní ìyàwó tó ń ṣe ìtọ́jú àwọn ọmọ dáadáa tó sì mórí tó ọ̀rọ̀ ẹ̀sìn nípa àwọn ọmọ yẹn lára àwọn ọmọ yẹn ṣùgbọ́n kì í gbọ́rọ̀ sí ọkọ̀ yẹn tuntun pẹ̀lú obìnrin yẹn tó ìmọ̀ràn ẹbí ẹ̀kọ́ àti ṣé onílẹ̀kọ́ ààrẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nam alhamdulillah, salatu wa salamu ala rasulillah wa ba'd. Ada ọpẹ́ fún Allah. Atọrọ salatu fún anabuwa Muhammad sallallahu alaihi wasallam. Ní ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́, obìnrin tí ó ní ọkọ ohun ó máa mú àwọn ẹbí rẹ̀ wá sí ilé púpọ̀ tí wọ́n dẹ̀ máa ń stay for long nǹkan yẹn dẹ̀ máa ń jẹ́ nǹkan bí ìnira fún òun àkọ́kọ́ ìdáhùn sí ìbéèrè yẹn yóò fẹ̀jú díẹ̀ náà obìnrin ó yẹ kí ó ní privacy títí ẹ̀ that is sí àwọn tí wọ́n jẹ́ aráta tí wọ́n ní fílé wọ́n nílè máa fi infringe lórí in tó jẹ́ right yẹ so pé right yẹ o ní ká fún níbi tí yóò gbé bákanáà ibi tí ó ti máa ṣe pọ̀sẹ̀ tí ó ti máa wẹ̀ tí ó ti dáná right yẹ láwọn kan wọ̀nyí so ó wá dìpẹ́ lórí bí kálukú bá ṣe ní agbára sí ó dìpẹ́ lórí bí kálukú bá ṣe lágbára sí kí ló pa tí mo fi so eléyìí òun ni pé tá bá wo ìgbésí ayé àwọn ẹni ṣíwájú wa anábùwà muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sahaba ridwanullahi alaihim láìfù tí àwọn lò ń gbà yẹn wọ́n wá yàrá ni wọ́n fún yàwó ó lè jẹ́ rúùmù kan èyí tó bá ṣe kìíní jù ní ó jẹ́ bí rúùmù àpàlọ̀ ẹ̀ two bedroom flat three bedroom flat kò sí rúùmù kan báyẹn lásìkò báyẹn so wọ́n dẹ̀ ní àyè tí wọ́n ti máa wẹ̀ nínú ilé wọ́n ní ẹ̀sìn wọ́n máa fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ gangan ibi tí wọ́n máa ń lọ náà ń pè ní almanafiri so ìdẹ̀yìnbà tí yẹn ń lọ àwa tí a bá ti gbé lókè rí dáadáa àwọn kata ń sọ yóò tún mú yé wa má ṣe mánéjì ẹ̀ nìyẹn ṣùgbọ́n nísìnyí a ṣe tọ́ẹ́lẹ̀tì mọ́ bathroom tó ṣe pé kálukú ó ní títí ẹ̀ adẹ̀ṣẹ̀ láwọn tó ṣe pé wọ́n àti ní tọ́ẹ́lẹ̀tì àti bathroom títí wọn pàtàkì jùlọ ní àwọn agbègbè tí a wà yìí tó ṣe pé bíyá ilé face me and face you náà ni ó ní yàrá bẹ́ẹ̀ ni ó ní kíchìnì tí ó ti máa dáná ṣùgbọ́n kíchìnì yẹn náà wọ́n ń ṣí ẹ̀ pẹ̀lú àwọn tẹ́nàntì ní náà ni so tọ́ẹ̀lẹ̀tì tán ní wọ́n ń ṣí ẹ̀ rẹ̀ náà ni so àlè kọ̀ndẹ́mù ẹ̀ pátápátá ṣùgbọ́n àwọn náà mọ̀ pé tá a bá ní káwọn tó jẹ́ sáńdáàdì ní àsìkò tá a wà yìí kò ń ṣòwò kí lọ́pàá tàbí sọpá lè condemn ẹ̀ pátápátá òun ni wípé inú igbó àbíbi tí ó tẹ́ta ní àwọn ìṣúwájú mọ́ tí lọ ń ṣègbọ̀nsẹ̀ wọ́n jọ ń ṣe ẹ̀rẹ̀ náà ni àtòbìnrin àtọkùnrin tó ní sẹni tó ṣe pé òun náà yìí tí ó sì lè máné tó lè àfọ́dù ń ni káwọn jọ ṣí ẹ̀tọ́ ẹlẹ́tì àní sọ pé kò kọlifáì láti fẹ́yàwó sọ ọ̀pọ̀lọpọ̀ wa náà ibi tá ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn òbí wa ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn so ká ní pé nǹkan tí oníbèrè gbàlérò òun ni pé yàrá kan ni òun ń gbé ọkọ tí wọ́n mú àwọn ẹbí rẹ̀ wá sínú yàrá kan yẹn n tí ọkọ yẹn ń ṣe kò bẹ́sìn mu náà tó bá ṣe wípé ọkọ yẹn ó ní fúláàtì tó ṣe pé àwọn ẹbí rẹ̀ míì wọ́n á máa kí tó ṣe wípé kò ní sí pé wọ́n infringe lórí privacy privacy ọmọbìnrin yẹn a ní kò sí nǹkan tó kàn án pẹ̀lú yẹn kò sí nǹkan tí ó kàn án pẹ̀lú yẹn lópin ìgbà tí wọ́n bá ti mọ infringe lórí privacy rẹ̀ tàbí kò ń ṣe pé wọ́n jọ ṣí ẹ̀ pálọ̀ kan náà wọ́n jọ ṣògbé oníbòmí tí wọ́n gbà wọlé síbi tó fẹ́ kan dé sí so ìyẹn ni a ní kóbìnrin yẹn ó ṣe sùúrù pẹ̀lú orú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ní pẹ́bi tí ó jẹ́bi tó ń wá ẹ náà ni ọkọ ṣáà máa ní kí àwọn ẹbí ń wá síbẹ̀ tí wàá ní wàá fẹ́mi pẹ̀lú àwọn ẹbí mi ni o àwọn nǹkan pálapàla pọ̀ ẹlòmí yàrá kan náà ló ń gbé yóò tún wá ní kí àbúrò òun tó jọkùnrin ó tún máa gbé pẹ̀lú òun àti ìyàwó òun nínú yàrá kan náà tí ò bá tún sí lé gan àbúrò rẹ̀ yẹn ló tún wà nù yàrá kan náà pẹ̀lú ìyàwó tánàbìsọ̀ látún sọ pé láyà kú wọ́n náà rọ́jùlù lèmọ́rá àti ńlá kánà sálifá ọmọ ṣaitán ọkùnrin kò gbọ́rọ̀ pásọ́pù pẹ̀lú obìnrin ìka pé pé ṣaitán yóò jẹ́ ìkẹta wọn sí so láìsí kó jẹ́ máhàrámù fún Ànábì sallallahu alaihi wasallam pé iyyakum wa dukhula ala nisa ẹ ṣọ́ra fún ìmọ̀ wọlé tó àwọn obìnrin èèyàn kan ní afaraita al-amwa ya Rasulullah ilé òjíṣẹ́ tó wá ṣe pé bí ẹ̀gbọ́n àbábúrò ọkọ̀ǹkọ́ Ànábì ní al-amwa al-mawt ikú gangan nìyẹn torí pọ́jà àbúrò ọkọ ẹni tó lè fẹ́yàwó àbúrò yẹn tó lè fẹ́yàwó ẹ̀gbọ́n ẹni tí ẹ̀gbọ́n yẹn bá kọ̀ ọ́ lẹ̀ àbúbájáde láyé tó bá yẹ pé nǹkan tí oníbéèrè ń sọ nìyẹn kí ọkọ yẹn kéńjì kìíní yẹn táwọn pọ̀ fẹ́ máa míjì àwọn fámílì òun káàjọ máa kó gba yàrá míì tí wọ́n ti máa pàdé ara wọn kó jẹ́ kíyàwó kó ní ìfọ̀kànbalẹ̀ kó má àlà lórí ẹ̀tọ́ ìyàwó yẹn ṣòkò jẹ́ bí àárín ẹ̀ṣì jẹ́ ní ṣókí ọláwàlá mo ti ṣàlàyé ọ̀rọ̀ ipé ó yàrá kanáà ń gbé ó níkanra kò níkanra a gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn wípé kí ó gbà pé kí ẹlòmí mọ̀ pé pẹ̀lú òun tó rẹ̀ ṣe pé kí ni a ní provision tí ẹ̀sìn ní ká provide ṣó tí ó ní sìn ó ní kan ra. Okay. Now, uh, ojúṣe obìnrin òun ni kí ó dáná fún ọkọ tó ti ní àti àwọn nǹkan míì náà bí a kó máa fọṣọ ní ìyí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi mọ̀ ń sọ wípé kò ń ṣojúṣe rẹ̀ wípé tó jẹ́ ojúṣe rẹ̀ náà ni pé ó ẹ̀mẹ́bù ọkọ láti bá wọn láṣepọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò correct ṣùgbọ́n àwọn àfáà mọ̀ ń sọ ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mọ̀ ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò correct kí ló bá tí ò fi correct onípe Fátímà radiyallahu anha tó jọ ọmọ bíbí ìlú ànábì sallallahu alaihi wasallam òun ló mọ ń lọta ó lọta débi pé ọwọ́ rẹ̀ lé tó lọ bá bàbá rẹ̀ pé kó fóun ní ẹrú tí ó kún lọ́wọ́ ànábì ní kó mọ lọ ṣe ó ní oko bẹ́ẹ̀ ni ó ní àwọn bí ẹṣin kan kàwàràkúrí ìyàwó rẹ̀ ló máa ń lọ fi orí wu koríko tí àwọn ẹṣin ó jẹ láti nǹkan bí ìtótó nǹkan bí máìlì mẹ́ta ìyàwó ló borí wu wa ìjọ kan wá ń bà wá ó pàdé àníṣọ́lá àtàwọn náà fẹ́ fún ní ráìtì ìgbẹ́kọ́ jòkó lẹ́yìn ara kómi ń kó gbé dé Madina ó wá ṣe kí ni ó wá tijú oníkánitọ̀lá àtàlámọ́ wọ́ọ̀rí anábì wá lọ òun fún ara ẹ̀ ló wá ń narí ti ṣẹlẹ̀ yẹn fún ọkọ ipé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ó ní mo wá rántí owú ẹ̀ mo rántí bó ṣe máa ń jowú ó ní ó jẹ́ kí n gun gàǹkómi lẹ́yìn anábì sọ̀lá náà wà ní àtúbà tẹ̀wà jowú ní ṣáàgbà máa bá jowú ní tó túnmọ̀ sí pé ọkọ náà gbà pé òun lówú ó gbà pé òun máa ń jowú ṣùgbọ́n tóun bá tẹ̀wà ń ṣe òun ṣe lérú ọ̀dọ̀ àná sọ̀lá ìlàfẹ́ ṣùgbọ́n wọ́n ń tírèèni ọmọ wọn ni so nísìnyí ẹrẹ lomi ọmọ rẹ̀ ó ti pampa ẹ̀ ó ti ba yé ẹ̀ jẹ́ kò lè dáná kò lè fọṣọ kò lè ṣe anything so yóò wá lóun lọ́kọ máríjì lè mọ́ wa láti ju oṣù mẹ́fà lọ ó lè mọ́ láti ju oṣù mẹ́ta lọ torí pé bàbá rẹ̀ ò jẹ́ kó ṣiṣẹ́ kankan gbogbo everything ma bá ṣe ni ó wá dọ́dọ̀ ọkọ ọkọ náà rí pé kò sí nǹkan kan tó lè ṣe lẹ́yìn káwọn ṣe ti bí nìkan so eléyìí ò kìí ṣe ẹ̀kọ́ tó dáa so eléyìí ò kìí ṣe ẹ̀kọ́ tó dáa so gẹ́gẹ́ bí nǹkan tí a ń sọ fún àtàbá sọ yí pé obìnrin ẹ̀ ń jowú ni tàbá ló ń jowú ṣé àwa ṣe tó yẹ ká ṣe àkàbá ní obìnrin yẹn ń kan rárá dà ṣá ṣe tó yẹ ká ṣe sọ ẹni káwa náà tírìtì wọn bẹ́ẹ̀ sì ṣe ní ká tírìtì wọn kò ṣe pa máa fọ́ọ̀sì wọn iṣẹ́ tí ó kì í ṣiṣẹ́ wọn kálàbọ̀ wọn lọ́rùn ẹni mọ̀ fún fẹ́ mọ gbọ́ gbogbo fámílì òun báwọn ṣàmọ̀mọ̀ dáná ni tó yẹ kó ní provision fún yẹn lọ́tọ̀ tó yí tó bá ti di pé tó wà àti ìyàwó rẹ̀ ó jẹjọ àtàwọn ọmọ tó bá ti jù yẹn lọ tó ti di pé iná gbogbo fámílì extended family láfẹ́ dá ó yẹ ká polókò fún yẹ lọ́tọ̀ jẹ́ sọ ọlọ́wà Àwọn àpáwọn tó wà àwọn àwọn ìrìnlẹ̀ tó wà rọ̀ sí àwọn àpáwọn àwọn ìdáwọn àìyí ṣòkòrò àpẹẹrẹ ìpínlẹ̀ ìgbàlẹ̀. Àwọn olóògbé ti

Lápòdì jí ó tọ́jú ọmọ dáadáa, ṣùgbọ́n kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ní àwọn agbègbè kan. Ṣé ọkùnrin yẹn lè kọ́ lẹ̀? Ilé ẹ̀ lè lápapọ̀ sí ara wọn. Òkè ló tó dá òun náà ní gbogbo ìmọ̀ gbọ́rọ̀ sí ọkọ̀ lẹ́nu gẹ́gẹ́ bí tí aṣọ tábà ló tọ́jú àwọn ọmọ táwọn ọmọdé rí pé ìyá àwọn òkè ń gbọ́rọ̀ sí bàbá àwọn lẹ́nu èyí tó bá jẹ́ obìnrin nínú wọn òun ló kọ́ àwọn ẹ̀kọ́ burúkú yẹn lára ìyá wọn èyí tí ó bá dẹ̀ jẹ́ ọkùnrin so òun ló kọ́ bàbá rẹ̀ bó ṣe máa ń le mọ́ ìyá àwọn gbà tí ó bá gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ṣẹ́mọ́jọ́ ń fúra wọn tí wọ́n jọmọ ládà sí ara wọn so ìtòhun ló padà bà nìyẹn so common sense ní pé ìkà yẹn yóò affect àwọn ọmọ negatively so ló jẹ́ pé bàbá àti ìyá agbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ kí ìjà tó ń bẹ láàrin ara wa ó rí jù sí gan abáfẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jẹ́ ìyàn gidi ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo tàbí àwọn fúnra ilé pé nǹkan kàbára wọn ni àwọn ikọ̀ tí kú sí àṣẹ ọmọ nǹkan yẹn náà yóò lápá burúkú lára ara àwọn ọmọ ṣùgbọ́n jẹ́mi ẹ̀ náà ṣíjọ́ ọmọ wa. ìlú àtúnlọ ẹ̀ á kíkì rẹ̀ tó máa sọ̀rọ̀ àwọn ṣètò ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ láti wọn nínú àgbéyìí tó dàbí pé ó máa wà ní òṣìṣẹ́ iwájú ilé rẹ̀ láti owó ẹ̀ ọkọ̀ tó ní àwọn ẹbí káwọn ọmọ ẹbí rẹ̀ wà wò bíi abẹ́nu ọ̀ṣọ́ tó lọ́dọ̀ àbúrò bàbá wa àbí ìgbọ́n bàbá wa gẹ́gẹ́ bí ìṣubú àti àṣà wa ní ìlú wa. tó ọkọ̀ yìí bí kò bíyà ọmọ ìṣẹ̀lẹ̀ náà ní olódò. àwọn ọmọ ìlú wa lè fi àwọn olùdókòwò ọjọ́ mẹ́rin márùn-ún olùdókòwò bá ilé wọn lọ padà lórúkọ pé wọ́n wá sọ fún oúnjẹ lọ ní kòbẹ́kòbẹ́ àbí ìgbà ní ìgbẹ́gbẹ́ bí ẹni ṣẹlẹ̀ sí àwọn ọ̀rẹ́ jíjẹ bí aláwọ̀ ojú ìwé tó bá wọ́n tó ṣe ọ̀rẹ́ tó gbà wọ́n ní àwọn ọ̀tàkùn ìṣẹ́ ọ̀sán wa aláwọ̀ ojú lágbàtà ìta àbúrò lẹ́jọ́ àti ìkọlá ìgbésẹ̀ ẹ̀jẹ̀ náà lọ para sọ́dọ̀ ọ̀rẹ́ tó ní ìgbà tá a fi ṣe sùn. tó ẹ̀rù eré ìlú àwọn ti àfẹ́ ti àpẹẹrẹ ìyàwó èèyàn àdúgbò ọ̀nù lẹ́sìn ìwé tó ń kọlù ṣùgbọ́n ní ọdún ẹ̀sìn ìwọ̀n ṣùgbọ́n nínú ọmọ ẹgbẹ́ ìmọ̀ ṣùgbọ́n àtàkùn títí ní pé àwọn tí a wú yìí bóyá àwọn ọmọ tó wá sọdún sọ̀rọ̀ tó ń jà tó lè ṣe àbárágbà láàtọ̀ wípé ìyàwó wa lọ́sẹ̀ àwọn kékeré náà ṣe àbárágbà àbí àwọn tó fi ẹ̀dá sí bóyá àjálù pẹ̀lú olóbìnrin ọwá sọ̀rọ̀ wa ni sọ̀rọ̀ kò sí ibi tí wọ́n fẹ́ lọ ipò ọ̀gbẹ́ni tó jẹ́ pàdé ní wọn náà lọ láti fi káwọn oṣù ṣe ní àdúgbò àwọn tí wọ́n lọ ní ìpínlẹ̀ àbúyá àwọn bá ní ìlú wọn ní ìwọ̀n àti àwọn ọmọ ìlú tí wọ́n pa ìyàwó wa máa rẹ̀ kó làwọn ló ṣe ń gbà sí òfin gbogbo àwọn ìpàdé àwọn ìpara tí ẹ̀ ti lè ṣe. Òṣèlú ìdúró rẹ̀ bá dúró lọ́pọ̀lọpọ̀ máa ń padà ní ìlú ìròyìn náà padà ní ọkọ̀ gbé. Òṣèlú padà ní lóṣèlú òwúrẹ́ ní bí ìnira lá ìṣòro mú wọn o ìnira mú wọn o kò sí ẹ̀jẹ̀ tó wọ́n ti ẹ̀jọ́ bá wọn ti ẹ̀jẹ̀ sí àgbàgbà mi òkè ní ẹ̀fọ́ra ìpadà tó ti òun tó fún mi lè àwọn àwọn obìnrin àwọn ọmọ yìí wọ́n máa ń sọ yìí lọ sí pé kò sí tó lè lẹ́rẹ̀ bàtà àgbọ̀dọ̀ sí bí ìgbìmọ̀ mi lé tó sọ ìwọ̀n tó lè lò lọ ṣùgbọ́n tó bá yarí sáyáyá lórí ó ọmọ ìlú lọ́wọ́. ń ṣe tó padà wà wò ní á ah, tó dàbí lọ ọkọ̀ mi ní ìbò ìgbé òun ò mọ ojú èyí tí ìjẹ máa tó padà máa wà dà mí. Àwọn tó bẹ́ tó tó padà tó lọ wà fẹ́ padà wá ní ilé ìgbé ó wà kò lè tó àwọn tó lọ́ padà bọ́ ní á. Ah, èyí náà ti lẹ́sẹ̀ ìrìnàbó lọ́dọ̀ ní àti màmá. Ògbógbó àwọn obìnrin gẹ́gẹ́ bí àgùntàn àti irú bàbá sí àwọn ọkọ bá ní àwọn ètò ní bàbá rẹ̀ tó kò sí láwọn tí wọ́n fẹ́ sọ ọ̀gbìn ìwádìí òkè sára lọ ìlú àwọn ọmọ rẹ̀ ìdíje bàjẹ́ ẹ̀jẹ̀ àwọn àti gẹ́gẹ́ bí àwùjọ ní àwọn òṣèré ìjẹnu àti èdè. Àdé ìlú tí ó ti lọ́dọ̀ ṣúgbà tí ó lọ sí ìtàgé mo ní kọ́mẹ́ntì díẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ́ láwọn kan tí bẹ̀rẹ̀ kí a try láti mọ̀ change so ní ìgbà náà ọmọ kan ló wá lọ gbé lọ́dọ̀ wa adẹ̀gbé ó wá sọdún àbúwá lọ gbé so lọ́dọ̀ wa adẹ̀gbé bí àwọn ọmọ ìbálò àwọn kan ẹ̀ ní ẹ̀dẹ́ káàdì ti jẹ́ as much as possible ká fún àwọn ìyàwó wa ní privacy tó bá jẹ́ pé kí ni a ní ìkẹta ìfi akọmọdé tí ọmọ lórí fẹ́ ṣogun mo fẹ́ wá ṣogun lọ́dọ̀ wọn. àwọn ọmọ tí àwọn nǹkan ní ìfowó lọ́sẹ̀ yorùbá la máa tún ṣe nísì mo bí wọn nísì ló máa pa lọ lòún dé àbá náà bímọ ló máa pa lọ lòún náà dé àméjì lájọ bímọ lájọ níyàwó tí a ṣe náà wọn ọmọ wájú ń títí ti ara wọn àmọ́ ẹni kí ó jẹ ó ṣe pé nǹkan táwọn èèyàn ń ṣe láti ayé jọ́run àwa náà máa kóró ṣe ṣó máa fi wá sí pé ìyàwó mi èyí tó jẹ́ privacy ẹ̀ máa fẹ́ kó ní fíjì kí ká ní fíjì lórí nǹkan yẹn torí ká bá gbé àwọn èèyàn lọ́rùn sẹ́kùn ti mọ̀ yí ẹni tí òun bá rí létí rúmà ń bá lọ ló ìtumọ̀ ẹ̀ ni wípé ó ti di kìíní ẹ̀rẹ́ àtọmọdé jù nípa ìtàyà ìgbà àtúnmọ́. So eléyìí nǹkan tó pàtàkì ní. Náà kéèsì bí abẹ́ òkè bandage nǹkan kan ṣẹlẹ̀, ọ̀rọ̀ ọ̀dọ̀ rúra làlú rí yàtọ̀ sí nǹkan tó ṣe pé à ń finú fẹ́lọ̀ ṣe. Fún àwa là ń ṣe nǹkan yìí. Àwọn kankan bá lè àjọ ẹ̀díkà àjọ tiẹ̀ díẹ̀díẹ̀. Sọ̀kẹ́ bí a ṣe ń báwọn èèyàn sọ̀rọ̀ fún àwọn òfin tó bá ń gbé yàrá kan kò lè fẹ́yàwó àwa ní ẹ̀ ṣe kí ni ó rán àti sí ìfẹ́ ẹni tó ń gbé yàrá kan táwọn ẹ̀fẹ́ ló ń fẹ́ kọ́ mu wá fún wa lójú lọ́dọ̀ rẹ̀ so wọ́n ti ń fẹ́ nǹkan yẹn ló ti kọjá bó ṣe yẹ náà ẹ jẹ́ kí a ṣe wọ́n tí wọ́n ti so láì fáwọn tí wọ́n lápò yẹ́sì làwọn tí wọ́n bá wa rí létí ẹ sì ti ká ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn náà fún wọn kí nǹkan lè change ṣògbó àwọn òpó ká máa bẹ́ẹ̀ nìkan máa bẹ́ẹ̀ nìkan ẹ̀ o pàtàkì bá ṣe sọ̀rọ̀ ní ẹlòmí ìbílíìfù nínú pé tó bá ní já sí bedroom flat àbó òní ti two bedroom flat ó kéré jù ó lè má rí lára wọn pàṣẹ pàṣẹ ṣe súnmọ́ náà pẹ́pẹ́ pàṣẹ kókè àwọn sọ ikó tí ìyẹn bá ní ara ẹ̀ ó kan ó sì lè má rí náà tí ó máa lè jẹ tàbá tí wọ́n fẹ́ fẹ́ lójúdé lẹ́kùn wípé ẹ̀ka tó kọ́ ọmọ yẹ́gẹ́ ó ní kìíní ẹgbẹ́ tó sì yóò mú ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́tàlá yóò ní kan wá ṣe ní lọ́dọ̀ wa tí ó dẹ̀ kìí ṣe ẹni tó ṣe wípé ó lè jẹ máa kó obìnrin yẹn àbúrádì náà bá àbúrádì ọlọ́wọ́ àìgbòmọ́ ó ti sùn nílé àti ìyàwó wọ́n sùn sí orí bẹ́ẹ̀dì òun sùn níbi àbí ká ní tílápé ẹgbẹ́ bẹ́ẹ̀dì ṣùgbọ́n tó yẹ ní ó já wá bẹ́ẹ̀ àti pé ẹni yìí sì máa rámù ló jẹ́ fún Maimuna ó tan mọ́ obìnrin gangan pàtàkì tó ṣe pé ọkùnrin ló tan mọ́ ọkùnrin náà lẹ́tọ́ tó á sùn nílé ọmọbìnrin ẹ máa wà fọ́ọ̀tì láti fẹ́ lo jìlbáàbù láti lè lùsù tó bá ti kóbìnrin lẹni tí ó fẹ́ wá sí ìsọ́dọ̀ wọn díẹ̀ tó fẹ́ lójú ọjọ́ mélòó kan kọ́lẹ̀ jẹ́ bí ọkọ lẹ́ṣìṣẹ́ pé ó ṣìṣẹ́ fọ́ díẹ̀ ṣùgbọ́n kẹta wọ́n mọ̀ pé ó máa fún náà kátẹ́ láti ìdílé lẹ́yìn tí mo ń sọ ọlọ́rẹ̀ náà máa ṣètò ilé ọ̀gbọ́n ìbéèrè méjì olùdẹ́gbẹ̀ẹ́ pé kí ni ẹ̀sí ẹ̀jẹ̀ ọ̀gá kéèyàn ń ta tó kí òkú bá ní agbọ́dọ̀ máa tẹ́tọ́ báyìí àbí kí ni màá dàbí fún àwọn tí wọ́n máa ta tó lórí ìgbà yẹn lórí ìjẹ́jọ́ alábọ̀dọ̀. Bí ẹgbẹ́ ti lọ́dọ̀ ní náà, ó máa mú kí àwọn tí wọ́n máa ń fi oge tó bá ti fi yàrá kan, sọ́nà tí wọ́n máa fi oge ìdíbò fún dáadáa òkú lórí lọ́gbà bí i lọ́lẹ̀ bí kàánà ọ̀pọ̀ ìgbà fún ilé ìlú àti àdúrà ní pẹ̀lú ẹ̀ tó kéde lẹ́yìn àdúrà ní ìlú náà tó bá fọ́ ọ lọ. Nípa káàmọ̀ jẹ́ lọ́pàá tí a tó fẹ́ra wa ọ̀dẹ́yà kẹni tí àwọn àpáhùn sọ́rọ̀ pọ̀lẹ̀ ìrìnàjò mẹ́ta. Èdó ti fa, ọ̀nà ni àwọn tí jẹ jáde látara. Ìwà láìpẹ́ yẹn kọ́kọ́ wù lákọ̀ọ́kọ́ ah, kiri táwọn àpáhùn sọ yìí. Ọ̀gbà tó pẹ́ yá kìí sáfà kama kìí sáfà méjì kìí sáfà mẹ́ta láwọn àpáhùn sọ náà. Ó ní tí wọ́n rí nídìí ẹ̀. Náà àkọ́kọ́ náà káàárẹ̀ mú ni káwọn pátọ̀dọ̀ ọlọ́run ti wá torí pé irú iṣu báyìí àgbọ̀rọ̀ fi takọ́kọ́ dàrú káàrẹ̀ mú ni àtọ̀dọ̀ ọlọ́run ní ti wá ààrẹ ò lè dédé rìn fúnra rẹ̀ anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú tó sọ fún àwọn nílà àdúwà ààrẹ ò fàtí màlùkù ma gbé pẹ́ lọ mọ́kòkò ràn mí ikọ́ lè rìn ẹ̀ fúnra rẹ̀ ìyẹn ó gbọ́dọ̀ wà nù àgbọ̀yé mùsùlùmí ṣùgbọ́n ẹ̀sìn náà ló tó wá sọ pé ní bàbá rí tó lè fanira fún wa kápá fún anábìnrin fi rọ́ mínà ìlú mọ̀jìdó fi rọ́rọ́ ká mínà ìlú sá fún ẹni tí ẹ̀tẹ̀ mú gẹ́gẹ́ bí adé sá fún kìnìún. Bákan nínú hadisi mi, àdébìnrin ìlú àtẹ̀mí ìtún bìtọ̀ òun ẹ̀bí ardí bìtọ̀ òun ẹ̀bí ardí. Tẹ́bá gbọ́ pé àrùn kan jà kálẹ̀ nílùú kan. Fàlá tẹ̀lé olú ha. Ẹ má ṣe gbé àpẹ́, àárẹ̀ ó kẹwọ́ bẹ̀ fáìfà awakọ̀ á wà á ń tún fi ha tó ẹgbẹ́ tí wàá nù lóyìn ọ̀rẹ́ ti fárẹ̀ ẹ bá ń tẹ̀sán fárẹ̀ tí ó ṣe tún mélòó mi ni. Fàlàfà àdúgbò mẹ́rin ha ẹ má jáde kúrò Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà bàbá rí tí ó lè fa àárẹ̀ ẹni kásún kásún fún pé fẹ́gbà ní èyẹ lè jòkóta láàrẹ̀ àtúndíkọ́ àti gbogbo ẹ̀ kó ní mọ́ mú yàn ìyẹn ní wọ́n jẹ́ pé àárẹ̀ ò lè mú yàn fúnra rẹ̀ ìgbà bí sí ń bẹ látara tó ti bá kọ́dá rùmú ọlọ́run ní kò mú yàn ibi tí yẹ gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ àárẹ̀ ìfẹ́ fi bí ẹ̀sẹ̀ ìrántí jẹ́rẹ́ pàtàkì wọ́n bá rí a ń pẹ̀kẹ́ ò lè rí bẹ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n gbà mí ọlọ́run lè lè ń sábà bí. sábà rẹ̀ tí ó dúró lórí pé ètò ògbólé lórí rẹ̀ ẹni kíkẹ́ ní àwọn bàbára wọn àwọn òní fẹ́ra wọn kò sí ìkọjá la so àwọn ìbéèrè káwà táwọn ṣe fún Abdul Barakat tí yóò wà lórí tó wọ́n dáhùn béèrè yẹn lọ́dọ̀ tó dáa kátó lọ tó gbọ́. kátó lọ tó gbọ́ ni mo sọ yìí ẹ jẹ́ ká kíyè sáwọn àárín yìí. sẹ́ni báwọn afá ṣe máa ní kíra tó máa ní láìbírì. gbogbo àwọn kẹfà gbọ́ yẹ káàdà ní láìbírì ẹ̀ àwọn òṣèlú ẹ̀kọ́ ọmọ mi tó wà òjò tó bá fẹ́ padà sí kí tó fẹ́ padà síbẹ̀. Alhamdulillah àwọn ọmọ ẹ̀yà wa wọ́n ń ṣe gbogbo ẹ̀ kéékèèké. kúrò lè máa gbogbo ẹ̀ sí irú pẹ́ṣẹ̀ báyìí yé mi náà wọ̀lẹ́ tó wá dó ti àwọn àwọn àwọn ajínigbà tó mọ̀ ká sọ̀rọ̀ tí àwọn àwọn àfa wa ń dáhùn tí ọmọ ẹ̀yà wa bí àtìmọ̀ ayá àtàtà wọn bí bá wa ṣe kéékèèké wọ̀lẹ́ ìdẹ́ bá tó ti ní ẹni òwò lè ṣe ọjà wọ̀lẹ́ ìmọ̀ nìyẹn kó jọ. tó gbogbo ẹ̀ báyìí dé ẹsẹ̀ ọ̀kan tí ẹ̀mí jìnnà àbá dáhùn. ìgbà máa dáhùn yà máa kẹ́ àtẹni tí yóò kú ó takú ó gbọ́dọ̀ wá náà kí náà ìpínlẹ̀ ó lè jẹ́ sábà fídíò kó lọ pé jẹ́ tí ó gbọ́dọ̀ wáyé bẹ̀. bákan báwo ṣe kò fi parí ìfàtò àwọn ẹgbẹ́ tí èèpà tẹ̀ wá fẹ́ inú mọ̀gbá gbọ́ tọ́lọ̀ bá tó wára padà wá wáyé ọmọ yẹn lè ló èjé sí ẹ̀ pẹ̀lú ẹ̀sọ́ báyìí fún yín ni nígbà tí nǹkan ẹ bá mọ́ ọmọ yẹn pẹ̀lú òkè mo sọ gbọ́dígbọ́dì tèmi ò gbá kàn nígbà pé yẹn fi ẹ̀tọ́ ọmọ yẹn falẹ̀ ni ó jẹ àti pé àwọn àfáà tó náà tí wọ́n tó bá bá sùn ẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ fatuwa wọn lórí ẹ̀mí kẹ̀yìndé pàtọ́rọ̀ rí báyìí tí mi ṣe sábà ń rí bẹ́ẹ̀ àtàkó gẹ́gẹ́ kọ́ ló ràn ó ṣùgbọ́n tabarẹ́ tó tó pé a ti jẹ́rán bẹ́ẹ̀ fún àwọn ọba bára ọmọ oníṣegíní òní lọ́ka kó ní fẹ́yàwó kò tí kọjá láti. torí pé nígbà tí ìṣẹ̀gá bá fún yẹn ìgbàlẹ̀ yóò gbà ọgbọ́dà ní ògbọ́ gbàgbé òwò nǹkan yẹn kàn lè wá ní o àárẹ̀ rẹ̀ fún fúnra rẹ̀ o gbọ́dọ̀ wá gbẹ́jọ́ tó gbọ́dọ̀ rẹ̀ ó ti takò àlè ìmọ̀rún bìlù kọ́dá rẹ̀ kẹ́ náà Allahu alam ẹlẹ́ẹ̀kejì náà náà a ní sábà tí ó bá takò pé òun ò yàrá kan tí o bá ti yọ alákọ̀ọ́lọ́ òun ọlọ́kọ̀. Káwárí kejì kó ní òun lè gbé. Tí ìtò lòun ní bíbẹ̀ yẹn sí àti pé a fi mọ̀ pé ẹni rẹ̀. Ó lè jẹ́ bẹ́ẹ̀, ó sì lè má jẹ́ bẹ́ẹ̀. Sẹ́ńpẹ̀ yẹn jẹ́ nire kákíyèsí. Àwọn nǹkan míì wà tó jẹ́ wípé ní àkọ̀sídà, àwòrán ènìyàn ti jẹ́ kí ló fún débẹ̀ ẹ̀kọ́ bí ti wà ó jẹ́ pé ní kìí ti pé àmìta fi mọ̀ lápẹjú èsì obìnrin ti yóò fẹ́ kódà bọ́ bá ní àtàyà ó ti á nẹ́bí ẹ̀ wá ní kódà ẹ bá rábọ̀ yàrá ó ti jàpá ní àtìsà ẹ̀ dáa kódà ó ti bá rábọ̀ yàrá gan ó lè ṣe kí ni ó lè gbọ́ lé pé ìfẹ́ tó yó ló tún débẹ̀ kó lè pé ó jẹ́ ní rẹ̀ kan àìmẹ́yẹ ẹni tó yẹ wípé ní kò jẹ́ sáwọn pé kí ló tó débẹ̀ ẹlòmíì sì rè jẹ́ ní eré rẹ̀ pé àwọn ọmọ rẹ̀ sìn tí bá ní bá ní onílé méjì ń sìn ẹ tó ní fúláàtì tí ń ṣera ọmọ yahoo mọ ni duplex mọ ni ó tún gbé ṣùgbọ́n ah, gbogbo ẹ̀sìn mọ ló pé lára ẹni tí mo rí tí bá torí ilé kẹtẹ ní bá bọ́ wọn lọ́rùn mọ eléjìyà rẹ̀ tó wá torí ẹgbà ìgbà yẹn pé méjì nìyẹn fẹ́ gba yàrá kọ̀ọ̀kan bọ̀ kí n tẹ́ kálukú torí ẹgbà ó yàtọ̀ sí ara wọn tukọ̀ dẹ̀rọ ìkan láàbí máa ń sọ pé obìnrin ó ti dẹ̀rí nírú aspẹ́tì àáwò kékeré tó débẹ̀ bákan náà àtò àwọn nǹkan míì máa lára torí pé àwọn ọkùnrin nígbà mí tí ìjọba fi fọwọ́ ara parí kọ̀ǹpútì dá ẹni rẹ̀ ní sísá yẹn torí kíni ó ló lè gbé yàrá kan àáwò kí ló débẹ̀ fẹ́gbó nífẹ̀ẹ́ rẹ̀ ó lẹ́sìn ó ní faradà abúrò àwọn pọ́lítìsì mi ìgbà láwùká ẹ̀dì ẹlòmíràn pé ó yóò fẹ́ ni kódà ẹ̀ bá máa ṣe lánà ẹ̀ bá tiẹ̀ má ní yàrá ó lédi láti tẹ̀lé ẹ kódà kọ́ má sí ní yàrá kọ́ ọmọ ẹgbẹ́ lọ lé ọ̀rẹ́ ẹgbẹ́ tó lè gba lé ọ̀rẹ́ náà ó fún yàrá kan ní tí ó tètè ní lo ìyẹn kọ́ láti mọ ní ẹni eré tó ká ni mo fọ́ọ̀lù fún nǹkan báyìí irú ẹ̀ ní tí àwọn sọ tẹ́lẹ̀ bá rí rẹ̀ jowú nípa bóyá méjì lọ́sẹ̀ nígbà mi alẹ́ bẹ́ẹ̀ wọ́n pé èyí rẹ̀ gbọ́ kẹyà àti bọ́lọ́ fi kò fi gbọ́ kẹyẹ ẹ̀rọ ìyá mi sáwọn òtí ẹ̀ ní kẹ̀kẹ́ kọ́dà ìyàwó ọkọ̀ bá fẹ́ abẹ́ sàánú gbà ẹ̀mí sísà tó ń tẹ̀lé ní sára tiẹ̀ ò gbóná tí wọ́n fi gbọ́dọ̀ sára rẹ̀ ti gbóná lásẹ̀ tiẹ̀ kò gbọ́ ẹ̀sìn ìyá ẹ̀ ti gbẹ́sì yẹn jù lọ ní. gbogbo bá ti ẹni báyìí tó gba rẹ̀ ń gbà ìsádàmọ́ ni tó káwé ní ìṣíwájú wa náà adúlé bẹ́ẹ̀ àdámọ́ ọgbọ́n obìnrin pa owó òjúra wọn lọ tó àwọn nǹkan yìí lẹ́jẹ́ káwò mọ́ra wọn káwọ́ sáré fi ọ̀rọ̀ fẹ́ kọ̀ǹkúlùdù pé fẹ́ẹ̀nìkan ti di ẹni rí abẹ́nìkejì èsì ẹni rí kọ́ máa fún ìyàwó obìnrin kan lọ́rùn kọrí ìyá ọgbà yàrá kan yóò gbà ẹ tó yàrá kan yẹn ó kó ní tó náà sáwọ́ ọ̀rọ̀ ilẹ̀ jẹ́ káwò síra ní ṣókí ni pé ìgbà àkọ́kùnrin pé ìyẹn lè bá gbé yàrá kan tóbìnrin bá gbà ó lè jẹ́ pé ìjẹni rẹ̀ ló tún débẹ̀ ìgbà mí ìdílé ó jẹ́ pé bọ́lọ́kà yóò fẹ́ ni pé àrà rò ní òfẹ́ ṣe ọgbà wàhálà. Náà, ìgbàgbọ́ ẹ̀jẹ̀ ìgbàgbọ́ orí tí búrẹ́dì ẹ̀ òwú ọ̀pọ̀ tí wọ́n sọ ní ọ̀pọ̀ yìí. Èyí èmi sọ, òní ní tí àwọn ìṣe ìjọ tó ti là lórí àbí àwọn ìṣe tó dájú pé bẹ́ẹ̀ tó nígbà tí oríṣi àwọn ènìyàn wà lórí tí òní tí wọ́n fẹ́ ṣe é ń gbà lórí wọn lọ́wọ́ wọ́n wò ọ̀dọ̀ àkúrò wà ní àlè tó yìí tí mo sọ ìyẹn tó irú àwọn àṣìṣe yìí èyí orí ní tó dáa tó kó ìlú àfún pé kò tó sọ. olùdókòwò ẹni wá ní ìlú ìyẹn náà ló ń ṣẹlẹ̀ bá ṣe òjú àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyẹn náà ló kò kọ́ ọmọlúwàbí tó kó olùdókòwò sí tó sọ láti wá orúkọ lọ́sọ̀rọ̀ ìgbà olùdíṣẹ́ nígbà tí àdáwò ìwà ẹni olùṣẹ́ tó ń dá sí ọ̀dọ́ rẹ ọ̀dọ́ nígbà tí wọ́n rí oṣù tí wọ́n lè tọ́jú àwọn olùkọ́ àwọn sí. tó ètò olùṣẹ́ ti tàbí ohun tí wọ́n sọ fún ìwọ̀nsí wọn tó wọlé fún tàbúrà wọn. tó ìyẹn jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì so ló jẹ́ ọmọ tí kì í kí ló jẹ́ wọ́n àwọn ọmọ tí wọ́n sì lè wà lọ́dún èèyàn so èyí ṣe ti sọ fẹ́ pé ẹlòmí ọmọ wa ní ọdún méjìlá mẹ́tàlá wa so a lè fi àwọn ilé ìgbà wá sí àfihàn pàtàkì lọ́dún wá sí fún àlọ́bí ọmọ ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí àti máa rí ìyàwó wa. ṣẹlẹ̀ ìṣúná wọn ní ẹgbẹ́ ńlá kalẹ̀ nípa ìntàkùn náà tó wọn ọmọdé àwọn ilé yìí ó sì kéré kó dáa náà eléyìí tó ti lọ dáadáa sọ̀rọ̀ àlágà bọ́lá fi wá ọmọ ilé nípa ìrí sáàsì obìnrin èèyàn ọ̀rọ̀ ẹ̀mí ìtùnú pé sọ́wọ́ àìsí ọmọ rẹ̀ tí ó ti kí àwọn akẹ́kẹ́ tó lè máa fi dá àkàmà sọ irú àwọn ọmọ akéèké tó bá ọ̀nà sọ wípé látara pé káàsù rẹ̀ púpọ̀ tó ọmọ mi àdílé àkọ́fẹ́sọ tí lọ́dọ̀ àwọn òkèèrè kan ó sì dáwọn ọmọ adé kékeré tó já sí ó kẹ̀sí áfíríkà ṣébi níta wọn kó mara wọn láàrin ìjọ ní ìjọ mẹ́ta yìí tó kí a fẹ́ sọ lọ́dọ̀ irú yẹn ìlú ń sọ wípé irú yẹn náà kò sí ìlú tí a bá gbà láì láàrin ara wa fún irú bí àkọ́kọ́ àtẹ́tẹ́tẹ́ àwọn kò sí ibi tí pé àwọn kékeré yẹn so torí ìyẹn jẹ́ kí a ti ṣe orí ẹni tó ṣẹ́gi lẹ́sẹ̀ tó pàtàkì jọ tó bá jẹ wá jẹ́ kí àwọn ọmọ ẹ̀ bá tó jẹ́ ẹni tó bìlọ́ọ̀bù sọ́dọ̀ ìyàwó àbójẹ bìlọ́ọ̀bù sọ́dọ̀ ọkùnrin àbójọ ọmọdé àbójẹ tó kẹ̀ èjì ẹ̀ òkú àwọn ní àwọn ọ̀gá tó já sí ìtẹ̀lé tàbàṣẹ́ náà ìyẹn ọlọ́ọ̀ta ẹ̀ ààyè tó ìyẹn lé Okay àgbèrè ah, yóò lọ sí ọ̀dọ̀ ṣíṣe ọ̀sán tó tóbi rà. a dábìrì ìpadà. àwọn ọkọ tí wọ́n máa ń fún àwọn àyàwó wọn ní èkó tí ó pọ̀ ìgbà tí ó lè máa fi èkó ilé wa ó máa fi sọ̀rọ̀ sí ìyàwó tó ìbéèrè kan yẹn pé irú ìmọ̀ràn olè ìfowópamọ́ ilé ó lọ fẹ́nu àwọn ọkùnrin bíi ìtura pé kí wọ́n á gbé àwọn ẹ̀gá sí ikú àwọn agbèrò ẹ̀ sí ikú àwọn ọmọ agbèrò lọ́wọ́ fúnra wọn lọ́wọ́ wọn gbé àwọn ẹ̀ ní inú ilé ẹ̀ bá wọn fún àwọn ọkùnrin ní ìṣèlú orí ẹ̀. Bákan náà ní ìlú ẹ̀rẹ́ ìjọba obìnrin náà ní pé ló pọ̀ lóòrùn ẹ̀dùn tàbí lọ́pọ̀ tó owó àti àwọn àti àwọn ọ̀rọ̀ lọ́pọ̀ tó kàn pé irú tí ẹ̀rù bá wà tó pa ìwé láti tó tó láti lọ. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أثبت الله ẹ̀tí àwọn àṣàrí kọ̀ àti ọdún bá wọ́n sọ̀rọ̀ náà rọ̀. Àbẹ̀rẹ̀ láti lọ́wọ́ ara tó ṣe àdínkù orí wọn sílẹ̀ ṣe ẹgbẹ̀rún wọn ọ̀sán ìtàkọ̀ ọ̀rọ̀. Bákan náà, wọ́n fẹ́ fún àdínkù orí wọn tí a kọ́ ọ̀rọ̀ látàárọ̀. Bí a ṣe ọ̀nà ọ̀hún ọ̀sán òhìnà látàárọ̀ àti ọ̀sán ìgbàlá. Nínú ìdíje alákọ̀ọ́kọ́ ìdí Òun dá lórí ikú lọ́rọ̀ ọmọ síyàwó. Pápá jùlọ, ikú tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ara sílé, dákan bó ilé rẹ̀ ní fún ọkọ̀ ìdílé wọn. Àdúgbò máa ń sọ ìjàmbá sókè ní ìgbéra rẹ̀ bí ìdí àwọn ọmọ àtọ́kọ́ bá wà nínú ìwà tí ó ga ẹni pé ẹ̀la ìṣọ́ra. Pàápàá jùlọ ìgbà tó máa jáde lẹ́nu wa ẹbí mùsùlùmí. Àwọn àwọn òṣàrá nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa wa, ìwà ọ̀rọ̀ tí ó máa jáde wà lẹ́nu wa. Ní káwọn máa fi ra wa ní orúkọ orúkọ àbí àwọn ọgbọ́n wa ní ibùdó àti ìgbà tí ìgbà tó bá ń Ilé ìmọ̀ pé ara ẹni ó lọ púpọ̀, àríwọ̀n tàbí ti ara ẹni sí ìgbà tí ó dá. Àríyàn ni wọ́n máa ń máa òbí sílé fún àwọn ọ̀nà ọgbẹ́ ti rẹ̀ fún ara rẹ̀ lé ní ó dá. Torí pé ó wà nínú kan sí àdábì tí ó dá. Tó fún ọkùnrin, àwọn ọmọ tó àwọn wa nígbà ní bára wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ sọ kó wá pẹ̀lú bí ẹni ń bá ìyàwó bí ẹni ṣe sílé tó kú pé ìgbà tí wọn ti ní wọn sọ̀rọ̀ jáde lẹ́nu tí ọ̀wọ́ á sọ́ra ilé ìwọ̀n jẹ́ fún àti ó fún ìyàwó náà gẹ́gẹ́ àwọn ìsọ̀rọ̀ àti láti sọ pé ìgbà bí à ń sọ̀rọ̀ jáde lẹ́nu pàlú ìlara táà táà ní ká kú rẹ̀ pé ọ̀rọ̀ yíyẹ́ ìlú ó lè wà nínú àti ó tó àbọ̀rọ̀ sọ ẹnu wa ìṣe lára ara ní wa gan lára ara wa síra wa tó wá sára ara ní wa jẹ́ ìyàwó wa tó nínú kan tí ó yẹ kan tí ó jẹ́ pé fún mi sí omi òdo tó fi lé ṣe tán lọ lára àjọ síra ẹni onáàlùlọ tó jáde tó gbé ẹni lọ tó jáde lẹ́nu ẹwà ti sọ̀rọ̀ tán ẹwà ti sọ̀rọ̀ lálẹ́ tán láti bí ní ẹwà wa sọ tán wàyí ìtọ́jú ìdánù báyìí wà á ti ń gbọ́ lọ pàápàá tí olóbìnrin ní ìgbà kúrò àtọ́lá láì tó jẹ́ pé ìjọ kan fi ń rán ẹ̀ lọ́wọ́ ojú tó fi ń rán ìjà sí wà láàrin wọn lọ tó nítorí ìdílé àwọn ọmọkùnrin ní bá léde ẹ máa ń sọ ẹnu yẹn ni ẹ máa ń sọ ara rẹ ni ẹ máa ń fún ara rẹ ní ìjánu pàjẹba nínú ìwọ ọ̀la nínú ẹ̀ ló gbémi tí mo fi pé kò yíò lóko wa ló gbémi tí mo fi sọ bẹ́ẹ̀ wọ́n lè fi lọ bí irú irú bí rẹ̀ wọ́n kárí ó tán sílẹ̀ náà rẹ̀ á wọ́n náà máa sọ ẹnu rẹ̀ wọ́n sọ ara rẹ̀ nígbà tó bá ti ìbínú bá ti ń ṣẹlẹ̀ pàápàá jùlọ tó àgbà wọn sọ̀rọ̀ òdì síyàwó ọ̀kẹ́ ìmúṣọ́wá ti eléyìí Náà, eléyìí, ìbéèrè ẹlẹ́ẹ̀dẹ̀, wọ́n ní èyí tó ṣe pé mọ́dárí lọ ya ọkọ̀ olóòdarí ẹbí, ìgbẹ́ tí ní àṣìṣọ́ sílé. Eléyìí, ó wá ní ọdún pé a ti bẹ́yẹ̀ pẹ̀lú ọkùnrin mí òjò ni, ọkùnrin mí rẹ̀ ní, wọ́n ní ṣe pé kò láwọn ni alára ìlàkùn yẹn tó wà ti wípé ọ̀rọ̀ ọ̀tọ́ rẹ̀ tó gbélé ìyàwó lọ́wọ́ ẹ̀yẹn ni a máa ti jẹ́ tó obìnrin ọ̀pọ̀lọpọ̀ wá wà sí pé ìyàwó bá ara rẹ̀ nínú ọ̀díyàn báyìí tó kí ẹ má bá ara rẹ̀ nínú ọ̀díyàn báyìí sùúrù ni ẹ̀mà ní láti ṣe níbẹ̀ inú ọ̀nà tí ìyálé wa tọ̀ láti ni

ó ti di ẹgbẹ́ tó máa bá òun pọ̀n kúrò mọ́ látara àìjábábá jẹ́ yóò lò kún pa ilé tó bá wá ń ṣẹlẹ̀ tó wá ṣe pé obìnrin náà tó bá wá ṣẹlẹ̀ ó tó máa fi gbó ọkọ pé tó wá ní pé sí nìkan ọ̀dọ́ ṣe pé abẹ́ ìrú ya rẹ̀ ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ọ̀nà yìí ọkọ̀ ọkùnrin tó bá ṣẹlẹ̀ sí ó máa ń tètè ń pa òye rẹ̀ tó ń tọ́jú jẹ́ wípé pọ́ìntì yẹn kí ó dùn ìyàwó yẹn ṣe wẹ́bà tí a máa ń ṣẹlẹ̀ ní àwọn ìbú ọkọ̀ máa ni kí èèyàn dábà tó fún wípé àwọn ti wà láyé tí wọn ìwọ́n wà láyé ti jẹ àwọn ọmọ tó lẹ́yìn tí nígbà tó máa tẹ́kẹ̀ fúnra ẹ̀ tó máa ṣe yẹn tó bá pé ọmọ òrí òun ọ̀rẹ́ àyípadà ó wá àwọn alákòóso lè fi ọ̀rọ̀ rẹ̀ tó pe àwọn alágbájá pàkíyèsí àbúlágbẹ́dá tó ní bàbá ẹ̀ tó tó bá wá ní gbogbo àwọn ìgbìyànjú títí wá tó ohun òbí gbìyànjú àwọn alámọ̀ṣe rẹ̀ wá kú sọwọ́ rẹ̀ nígbà ó pọ̀ sí láti máa ṣe sùúrù tó lè mọ̀ pa àdáàbẹ̀ àtúnṣe pé ó ń ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ ọ̀pọ̀ tọ́wọ́ pé òun lè ṣe kí nìyẹn láyé òjẹ́ wọn òun lè ṣe gbígbé lábẹ́ rẹ̀ mọ́ tẹ́lọ́ ti ṣàlàyé fún wa kọ́ńtíráàtì ni nìkan pẹ́kọ́ ó lè tẹ̀lé ó lè kọ̀ntínú bẹ́yẹ púpọ̀ sí ni mẹ́rin tó bí náà sọ orí pé a ń wọ̀ ó tẹ̀síwájú pẹ̀lú sùúrù bàbá rẹ̀ nínú àdìbá rẹ̀ ọlọ́run àdìbá. Àwọn tí wọ́n jẹ́ wọn àti àgbára ìwọ́ ọ̀rẹ́ tó bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ìgbà àpapọ̀. Alhamdulillah, ada lebih dari tujuh bulan artikel. Àwọn tí wọ́n jẹ́ méjì ọlọ́run ti pẹ́ lórí wá sí sọ̀rọ̀ wọn kalẹ̀ fún ọ́rọ̀. Ìgbé tàbí mo fẹ́ dà, ó náà ní ọ̀rọ̀ wọn wọ́n fẹ́ kí àwọn náà ṣe bèbèrè gbẹ̀yìn ayé wa láwọn náà ṣe ń ṣe bèbèrè àgbòrán ilé pàtàkì olú lọ́sọ̀ wa káwájọ sí nǹkan kan náà eré tí máa sáàbù ẹ̀bá ti wọ́n lọ́wọ́ fáwọn afúráṣẹ́ tàbí wọ́n olúwa ni wọ́n máa sapá wọ́n máa sálẹ̀ wọ́n máa fún mú ti yí ohun ẹnu tó bá kú tó bá ka sí sínú ìgbà tó bá já fún bá ka fún ẹni mú sí. adẹ́kọ̀ọ́ nílé ló ń kọ́ ní social media àgbọ̀n social media láwàárí wọ́n ti lu láìsí ẹ̀ dáadáa láti gbé dígítù wọn ẹ̀ka wọn ìkórìíra wọn tí wọ́n ní sí ẹ̀sìn ọlọ́run wọ́n lò láti gbé jáde. ó dára tí ara fún ìrùn tí a pè tí àwọn ọmọ pariwo táwọn ìyá mọ́ sí aláwọ̀ agbáwárù ara wọn náà wà dá àwọn náà máa yóò jọ irú náà ń pè wọ́n máa kú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kùránì ní wọn ò níyẹ̀wò nígbò tó ọmọ gbogbo ti àtàyàrò dókò àndé nìkan tí wọ́n yí padà kú nú ẹ̀sìn yìí nípa wọn bá ka wọn tráyẹ̀ gbogbo gbìyànjú ni wọ́n ń ṣe ara rẹ̀ náà ni kí wọ́n ó da tó ti kílẹ̀ sí mùsùlùmí kádàrú máa lójú dídàjá ní bá dé fi ákírí zaman nígbẹ̀yìn ìgbà iṣẹ́ tí ń bọ̀ wá ṣe náà nù wọ́n gbogbo àwọn dàjà jìlà àwọn àbúrò dàjà àlùfẹ́ ń iṣẹ́ tí wọ́n mọ̀ sí náà nìkan dojú ètò kílẹ̀ ẹ̀nú alukùránì kan dojú ẹ̀rù ìkanú ọmọ ìyàwó náà àwọn afọ àwa dáadáa àṣẹ́kẹ̀ yàrá Muhammad Sheikh Suleiman Hamza abizahullah wazadada ìlàlẹ́húdà wa tawfiq pọ̀tọ́ wọ́n wá sí lẹ́kṣọ̀ kan bí ọ̀sẹ̀ méjì sísè lẹ́kọ̀ọ́ nínú àwọn gbólóhùn tí wọ́n sọ nínú lẹ́kṣọ̀ wọn ni pé àwa mùsùlùmí ò jẹ́ èpọ̀ nílé wọ̀lá yẹ̀dọ̀ orúkún mọ̀dọ́lá ìdájádá ìtàn ẹ̀yin ò ní problem tẹ́ bá ti mọ tẹ́sì yìí sọ pọ̀ problem yìí gan ni kẹ́yìn gan máa wà bọ̀ tẹ̀lé yìí bí má já a yẹ̀mí dí inú kan kẹ́yìn gan máa wà confuse pẹ̀lú tẹ́sì yìí mú wa fọ́kàn tí yìí bá ti balẹ̀ pé àgóngólá àgóngó tẹ̀tẹ̀ ìdẹ́ ẹ bá rí ẹ sọ ìdíbùrán ni sọ ní kò sọ̀rọ̀ ó tẹ̀wọ́ yé mi kò yé mi alágbòǹgbòlá agbòǹgbò tẹ̀tẹ̀ kò sí ọ̀kọ̀ọ̀kọ̀ tó ipò ààrẹ ń ṣùgbọ́n bí ọ̀rọ̀ gangan fún ara rẹ̀ fíra rẹ̀ sípò ẹni tí ó máa kárí bọnú àwọn kìíní ọmọ tó gbọ́dọ̀ gbọ́pẹ́ sáǹsì ní ọgbọ́dọ̀ ọdún sáǹsì ní ìwádìí fọ́nù tó sọ̀rọ̀ àmàtúmọ̀ náà tó sọ ìgbà tó wọ́n ní kùránì tó sọ báyìí àmàtúmọ̀ tí wọ́n tó sọ nìkan fi ọ́ ni àjẹ́ babaláwa bẹ́ẹ̀ ni bọ́ọ̀dì lápọ́lọ́ sí lórúkú mẹ́rẹ̀ ní ayé là ń sọ sọ wá ní sẹ ká máa ṣe káṣù ṣubú ha wọ́rọ́ dole àtàtì ká máa kí ẹ̀ ń tó rújú ká sì máa wú tí ọ̀dá tégbòtégbò ìdí àwọn àfáà ni ìdí àwọn àfáà ni kò sì dá ká mọ́ rí inú ìwọ́n tẹ́kẹ́ ni ìwọ́n tẹ̀pẹ̀lẹ̀ máàrin yẹ gbogbo mùsùlùmí bó lè yọjú ṣàlẹ́ǹjì fún rẹ̀ bí ìbá ipá wọn àfá àfá wọn dá sí ara yìí tí wọ́n wá mọ́ mú wá ní òru jù náà ni pé Kùránì sọ wípé ìpín kan yóò máa jẹ́ tóbìnrin nínú ogún bàbá rẹ̀ nígbà tí pé méjì tí obìnrin gbà yóò máa jẹ́ tọkùnrin alimna al-hikmata wa ra'a dhalik am jahilna al-hikmata wa ra'a àbá màǹfààní wisdom òye tó wà behind the olúwa ti sọ ọ̀pẹ ní fọlọ́ àbá sì máa ma ọ̀pẹ náà ní fọlọ́ ó tẹ wọn lọ́rùn bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ wọ́n àjẹ́ nìbọ̀dì yín lápọ́lọ́jì débi tẹ́nìkan máa sọ pé ah, bẹ́ẹ̀ bá ti lè yí òfin kóbìnrin ó máa gba ten naira kọkùnrin ó máa gba twenty naira ní ogún bàbá rẹ̀ padà èmi ò sì ìsìláàmù máa wò ó jẹ parapara ìyá níwájú ọlọ tàbí rán oúnjẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ aláàjẹyìn lábọlọjì ẹsìn torí pé ìwọ ọdún ìsìláàmù kẹ kó bá wọn sáà mẹmẹ ẹni ìṣeré burúkú fún wa o ìyẹn jẹ ọkàn ẹ kọ́kọ́ jẹ iye bá mi tọ ẹlẹ́dẹ̀dẹ̀ wa ni pé ṣé òye kan ti ẹ mẹ́mẹ́ àbí òṣòye mẹ́ nígbà àwọn àfa wa wá lọ́wọ́ ọba òní sọ ọba tó dá wa òní sọ̀rọ̀ kó mọ́ta fà ní mbẹ́ o nínú òye tó wà mbẹ́ ni wípé obìnrin tẹ́ rí yẹn tí è jáde láyé múwa múwa múwa múwa múwa múwa ẹni sáǹdì tí ó mọ̀ jáde nínú kíní onú àlámọ̀rí ayé tiẹ̀ ṣùgbọ́n àwọn ajọ́kùnrin bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà bàbá àgbà kàlàwé mọ̀ sí ìbáwọn wọ́n wà ni múwámúwá ẹni nǹkan náà ti sáwọ́ játánì tó bá jẹ́ ìyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ náwọn àfáà ti sọ fún wa lẹ́ẹ̀kan ni wọ́n ní a máa ná lé lórí ọba lógójì ọdún ọgọ́ta ọdún láàrin ìwọ àti ọkọ rẹ̀ ìsìláàmù ẹ̀fẹ́ ti kọ apára sí ibú tí ó bá wọn ìyàwó wa tí ìmọ̀ ná lé wọn lórí ó fi jọ́ràn yàn lé wọn lórí ọlọ́mọdé ọba wọn tẹ́ẹ̀ bá ná léra yín lórí ẹ̀kan fi ẹ̀ sọ ńlá ni ṣùgbọ́n tí ó bá ti kó jọ́ràn yàn fún yín orí burúkú ń ṣẹlẹ̀ ní o ọlọ́run níjọ́ kan yín o tẹ́ ẹ bá ti ń jẹ́ ìyàwó wọ́n ní ọmọ iná lé yín lórí ìyá mi yá kan ṣàpèjúwe alákìjà ẹ nínú àwọn tí láfíríkà ní èdè obìnrin tí ó lọ lọ́rọ̀ lọ́rọ̀ bí rẹ̀ bóyá àwọn kí méjì bí àyàn ò bá jẹ́ nọmba wọn tó bá wá lọ́kọ tí ò lè ra ọ̀kadà á tún ṣàpèjúwe ni o ẹ èyí tí ò lè ọ̀kadà náà gbogbo àgbà tí wọ́n ń yẹ́yàwó lọ́dẹ ọkọ yìí. Bébí ọkọ yẹn ni ó máa sọ pé àà ah, wọ́n ah. ti wá sọ awó ọ̀dájú awolé alára ọmọ sọ awó ọ̀dájú awolé ajérò wọ́n lè wá sọ ọ̀dájú abiyamọ ọrí èmi ọkọ rẹ tán bí mo ṣe wà yìí ọtún wa ní ìmọ̀ náwó fún ọ ládùúgbò tọ́lọ̀ ṣe fún ọ yìí ọ̀rọ̀ ọ̀pọ̀ níyàwó fẹ́ ọ̀ṣẹ́ kí ni ọ̀níyàwó fẹ́. àtìnádé ní obìnrin muwa muwa muwa ni wọ́n ní kí sáǹdì tí wọ́n máa sọ ìbá lówó ju ẹja tá a sọ yìí lọ yóò máa gbà náà ní tí ìtọ́jú ọkọ tọ́wọ́ ní pòṣíṣẹ́ ẹni tó ṣe pé kìí tún ṣe ìyàwó mọ́ ìyá ló tún jẹ́ kí ló ló wá sọ ni ọwọ́ sọ iná lè sá nàbí wà nìdẹ́ yìí ẹ̀sà náà ẹ naira tó fẹ́ fún ìyá àti bàbá ọ̀sẹ̀ńtẹ́jì kí ni ọmọ jẹ́ tìyẹ́ ẹ sọ̀rọ̀ ẹ́ èló ni ni bàbá fifty almost be five naira láàpò ẹ̀kọ́ àjọ̀dìyàwó àjọ̀dìyàwó rẹ̀ kù. Ààrẹ àfà tún tàbí gímbẹ̀ni. Ìgbé tó wá tún wá jẹ́ ìyàwó lábẹ́ bàbá, yóò gba ìjẹ́yàwó lọ́wọ́ bàbá, yóò gba ti ọmọ. Ẹ́ àmótò ní ti jẹ́ ìyá So nínú 100 naira tọmọ fún ìyá àti bàbá ń ṣe, ìyá 65. ojú ayé rẹ̀ nu kò tí kò tí kan òkú o rẹ̀ bá rẹ̀ ká lọ jàmá ayò tọ̀ ó tún wá kù sọ́wọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbúrò ẹ̀ lọ́kùnrin máa náà bá tún forí jákó lọ ló tún máa rántí pé kí ni o ẹ máa sun mọ̀lẹ́bí yín pọ̀ sáwọn ní mọ̀lẹ́bí ní ìtọ́jú wọ̀nyí náà lọ yóò tún gba ti mọ̀lẹ́bí lọ́dọ̀ àwọn yìí lẹ́yìn náà mọ̀mí jíjẹ́ tí ń lọ́lẹ̀ yóò wá bàbá pàdé bí kó bá tí bí òde mọ̀lẹ́bí ni bọ̀dá mi bọ̀dá mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ọkùnrin yóò tó ju lẹ́fẹ̀ẹ́ ni àfọkùnrin tí ò bá ní tìjú ló ló mọ̀ sọmọ́ àǹtí rẹ̀ kiri bí àǹtí mi fún mi padà àǹtí rẹ̀ bò. bó ṣe wá lọ bó ṣe wá lọ bó ṣe wá lọ nù. ẹ̀rì kódà tó wá débi pé kò níyà kò ní bàbá àwọn tí wọ́n kù fún àwọn ọkùnrin ni níbẹ̀ yẹn ni láwọn tó gbé ọ̀rọ̀ àlámọ̀rí àǹtí wọn kó tó gbé kọ́ ọrùn àwọn ọmọ ìyá rẹ̀ sọ́jọ́kùnrin lónìí wọ̀ tọ́lọ́mù bá ti fún wọn ní kápá tí wọ́n gbọ́dọ̀ fi ilẹ̀ o torí bẹnu àdìsí àná sí ìbìrì máa lè fẹ́ni bọ́dì lọ́kùnrin tó bá kójú tán ọmọ ìyá rẹ̀ lóbìnrin ẹ̀rì tí ò fi wọ́n ráre tó sànú wọn tó sàmójútó wọn ni ẹ̀san ń bẹ fún tó pọ̀ níwájú ọlọ́run tó gba àwọn eléyìí náà ni ó fà á lórí já pé ẹ̀rì wọ́n tó bá tó kú bákan náà ẹ̀rì ẹ̀kọ́kọ́ bá tó kú lábẹ́ sọ̀rọ̀ yóò tún pígún nínú ogun ogẹ́ni o nínú ogun ọkọ so bàbá rẹ̀ wá jáde láyé tí ilé wọn bá sì ní ìṣù ilé tí bàbá wọn fi ilẹ̀ tó bá ní ìṣù tó bá pé tọ̀ ilé yìí ọlọ́wọ́ yóò wò ẹ́ àwọn ọkùnrin náà láti mọ́ ké sí pé tọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin náà bàbá wa tẹ́kù láyé ẹwà sánú wa wọn ní máa ké àkàkẹ́ wọn náà mú wa wọn ní lè yí fún torí ọkùnrin náà wọ́n tọ̀ dáa lórí mi ẹ̀rì lẹ́bùn wọn gbọ́ kókè jẹ́ fún mólú ilẹ̀ yorùbá tó bèèrè bá jẹ́ fún mólú gbogbo àwọn ọkùnrin tí ń bẹ́ẹ̀ lé wọn ikú ti pa wọ́n sọ́nù ikú ọ̀bá ti pa wọ́n wọn ní pé bùkátà lè bá wọn ọkùnrin náà ni ó mọ borí rọ ni ó mọ borí rọ ó wá ní bàbá bá wọn pẹ́ mímì tó jáde láyé àwọn náà fẹ́ pín ogún rẹ̀ wọ́n ní kan fún sàkán fọ́tí náírà kan fún àbẹ̀bí kan fún twenty náírà ẹ wá ń gbé mú abẹ́rẹ́ kọ́lọ̀ ń gbé mú ìlànà àjẹ́ nípa ọdún yín lápọ́lọ́jì o ẹ̀kíláàpù ẹ̀yọ̀ kan nù lórí ẹgbẹ̀rún ẹ̀kíláàpù ta lè máa mú wa lórí tí ìsìláàmù bá lọ báyìí náà kẹfẹ́ yóò fẹ́ ba bí tí ìsìláàmù lọ nì wọ́n fẹ́ bá jẹ́ mọ́ wa lójú àjẹ́ ní ìbọn ní lápọ́lọ́jì o tàbí ó dé inú gan wàlíyà ní ọlọ́wà. mo rò pé àwọn nǹkan tí àwọn àlùfáà wa ti bá wa sọ ó ti yé wa ṣe rí kókó àti ṣókí òun náà ni wípé ẹni tí a pè ní mùsùlùmí òun náà lẹni tó já sí bọ́ọ̀lù ọ̀fà ti ṣòfin so ẹjẹ́ àti yìí ò mú kó má jẹ́ pé a máa wá di pé wáyé tó fi rí bẹ́ẹ̀ lórí ẹ̀sìn wa ní gbogbo ìgbà so káwọn ìgbé ọlọ́mọ ọba ti ṣòfin bọ́lọ̀mọ ọba ti ṣòfin ọ̀nà mùsùlùmí sì làwa ìdí ti jẹ́ mùsùlùmí lẹni tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún òfin ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ bá ṣe ṣe tòyí tá a bá mọ̀ tí tó wà lábẹ́ àgbà yìí tá a bá ti mọ̀ díẹ̀ ẹ̀já filẹ̀ ṣùgbọ́n kò sófin ìkàtọ́lọ́mọ ọba ṣe tí òjá sí àwa náà ló ní àǹfààní fún sọ eléyìí ẹja ti mú lápèjúwe etí àwọn sheikh wa sọ lẹ́ẹ̀kan pé ọkùnrin ó máa gbà lọ́wọ́ rẹ̀ tí ó fi kú ni obìnrin yóò gbà lọ́wọ́ bàbá yóò gbà lọ́wọ́ ọkọ yóò tún máa gbà lọ́wọ́ ọmọ nígbà bá tún bímọ fọ́kọ yóò tún máa gba mẹ́ta tí bàbá tó gba ẹyọ ọ̀kan tó tó bá tún yá náà tí bàbá wa tó ń ṣe kiri kan tó bá tún pàdé bọ̀ kódà wọn bá pàdé àbúrò rẹ̀ yóò tún gbà èmi sì mo mọ àwọn ìyá wa kan tó já pé wọ́n tó mi bí lọ́mọ tá a bá pàdé lóde wọ́n ní àbá fún mi lówó èsì gbọ́dọ̀ wá fún wa tí bá dá ẹ má bínú màmá ó sì wá fọlọ́ mi ẹjọ́ rẹ kọ́ láyé pé àti mi bá ṣe kíní kan ni bóyá kò wá ní pẹ̀lú wa ta lágùn sọ ilé ìlú kan bẹ̀ o olùmọ̀gbé wọlé ẹgbẹ́ gbogbo wa ni wọ́n dẹ̀ tóbi bí sọ̀rọ̀ ó sì máa pè mí ní olùmọ̀gbé wọlé ẹgbẹ́ gbogbo wa ni so kò sí nǹkan kan bọ́nà wọn bá ṣe ṣe ọkùnrin yẹn gbogbo tọkùnrin bá pín lókun pátá àwọn tó so mọ́ ọ náà ni ó padà gbà á tán ní ọ̀wọ́ ẹ̀ torí pọ́kùnrin ò lè dá ogún jẹ obìnrin máa ń dá tiẹ̀ jẹ ni tòbó bá jẹ ẹ́ sáà kò ní lọ fi sin ọkọ ṣùgbọ́n ọkọ tó máa fún sí ni tọkùnrin bá jẹ tiẹ̀ yóò fi ṣìyàwó yóò fi ṣe ọmọ òun kan tún lè dé tí ó tún gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lọ́n ti sọ̀rọ̀ ọkùnrin nìyẹn kọ́lọ̀ kó ṣe wá ní ọkùnrin tó tó ọkùnrin ọ̀lẹ́lá ìlàlẹ́lá inshallah tòní yóò máa dúró báyìí bí ọjọ́ mi ọjọ́ rẹ̀ abẹ́lọ́ọ̀ ìgbà táàbà tó máa rí náà láti tó máa tẹ̀síwájú irú ìjókòó báyìí kọ́rùn kó mọ́sẹ̀ ìṣe rọrùn wọn àkójá máa bẹ láyé ká máa bẹ lálàáfíà pẹ̀lú àrùsìkì tó pọ̀ gbogbo èèyàn máa yàtẹ̀ káfíńtò náà ọlọ́run sàn ilẹ̀ sàn lóore gbogbo èèyàn máa yàtẹ̀ kópa tẹ nára ọlọ́run bá ní gbà níjọsìn fún yín ẹ̀yin tẹ náwó náà ọlọ́run bá níjọsìn fún yín gbogbo àwọn àlùfáà wa náà tí wọ́n ń ná tí wọ́n tún náwó tó méjèèjì làwọn àbá náà bíi wọ́n náà gbé kalẹ̀ pé abẹ́ ṣe wọ́n tó wá ná àwọn owó kan abẹ́lọ́n gbogbo ẹ̀ náà ọlọ́n kó fi sínú fún wa iṣẹ́ rẹ̀ gbogbo wa. هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة